ètò yín ètò wa ògo ìgbàlà ló ń tẹ̀síwájú lórí móhùnmáwòrán yín ìránṣẹ́ ọlọ́run mi láàárọ̀ ìràwọ̀ ni pásítọ̀ Israel owó ẹ̀yẹ àwọn ni àjọ ń sọ̀rọ̀ lórí ohun tí a ń pè ní mímú ìran ayé níṣẹ́ tí ohun tí a sì yànnàná sì dálé lórí àwọn nǹkan tí kì í jẹ́ kí ìran ayé ẹni eléyìí tí ọlọ́run ní sí wa torí pé ó ní gbogbo èrò tí mo ní sí yín èrò àlàáfíà ni ni ó ní kì í ṣe fún ibi kí wá ló ṣẹlẹ̀ tí ìran yẹn ò fi wá sí ìmúṣẹ kí ló dé tí ìran yẹn tó fi dé ohun tá a gé kúrú ohun tó ti ń sọ̀rọ̀ nípa ọwọ́ inú ẹni tí a mọ̀ sí ìwà ara ẹni adamic nature wọ́n ti bí olè mẹ́lòmíì ojú kòkòrò náà àṣejù ẹlòmíì àmọ̀ràn bí ní ọ̀yọ́ ọ̀nà bí mẹ́lòmíì ìbéèrè tó ti mọ̀ dáhùn ẹ̀ àkàndédé pé èèyàn kan ni hello lórí fóònù hello mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé ṣé òní ni on the first nígbà tó yẹ pé wọ́n gangan mọ̀ wípé gbogbo èèyàn ló mọ̀ pé on the first lónìí ìgbà wo náà ní blọọkì ẹ̀ dànù ìwà àtẹnumọ́ àránumọ́ ìwà àṣejù àsọjù àwòjù àpọ̀jù láàárọ̀ kéèyàn máa jí ọkọlọ́kọ lórí fóònù láàárọ̀ kùtùkùtù dádì ní nǹkan bíi aago mẹ́fà mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín ni wípé ṣé téèyàn bá wẹ̀ tán pé ṣé téèyàn bá fẹ́ wẹ̀ èèyàn máa ń bọ́ṣọ ẹ wà máa wá wò pé ẹ jọ̀nà ṣé ìbéèrè ẹ ṣoṣù ọ̀pẹ torí nǹkan yìí kò dẹ̀ ń ṣe nǹkan míì kò ká kẹ́ṣẹ̀ ìwà inú ẹ̀ ni adamic nature ni worst part wa ni pé kò sí ní tẹ̀lé sọ kò ní bínú kẹra ní kò lórí ọ̀rọ̀ ẹ̀ kẹ́ sọ pé orí aláṣejù ni ẹ ó tún padà bọ̀ wá kí yín ìwà dáadáa kan tó ní ìṣògo ní burúkú kan ìwà kan ni àìmọye ìwà òun ni ohun tó ń pè ní adamic nature ìwà àbínibí ìbínú ni tiẹ̀ ìbínú ni tẹlómi dádì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àrán kan. àrán kan tẹ ẹ bá ṣe ń ba wí báyìí ó máa wá nǹkan míì á tún ta lẹ́lòmíì tó bá tún tẹ lẹ́lòmíì á tún ta lẹ́lòmíì ẹ bá sọ pé ó ti tó ṣe bí wọn làwọn èèyàn mẹ́ta yìí ń bá ẹ̀ẹ́n dáàdì mo dẹ̀ ń mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ mo mo respect yín ni o tí mi bá ṣe pé mo respect yín mo mọ nǹkan tó yẹ kí n sọ torí pé èèyàn ò lè níṣẹ́ kó wá máa dá sí ọ̀rọ̀ tí kì í ṣe tiẹ̀ láàárọ̀ olórí ẹ̀ ló ń bá wí yẹn o ẹlòmíà ní ti máa ń bínú mi tiẹ̀ kì í rojú anybody. <laughs> ìwà inú ẹni hmm, hmm, ẹ fẹ́ hmm. sọ̀rọ̀ nípa èèyàn kan lẹ́ẹ̀kan ká tó lọ sókè lọ́hùn nínú ìwé àwọn ọba kejì a sọ nípa a sọ nípa gíásì gíásì sẹ́rí kí n tó ká tó lọ síbẹ̀ <clears throat> mo fẹ́ràn yorùbá púpọ̀ jù yorùbá jẹ́ ìran tí let me say it in english pé so so rich in culture àṣàyàn èdè ó wà nínú ó wà nínú yorùbá mo gbọ́ pé a máa ń pe èdè kan yorùbá pé <clears throat> kí orí inú ni kó má bà tòde jẹ́ hmm, so ọ̀pọ̀lọpọ̀ ni orí inú ti bà tòde ẹ̀ jẹ́ hmm, hmm, ọwọ́ inú ti bà tòde jẹ́ so ìran ìran ẹlòmíì ohun tó ọwọ́ inú ẹ̀ orí inú ẹ̀ òun ló parí ìran ẹ̀ òun ló parí ẹ̀ òun ló parí ìran ẹ̀ tó pé àgbọ̀ several a ní a lot of a ní ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ nínú bíbélì tó pé ìwà inú wọn olùbá tí wọ́n jẹ́ olùbá tó pé àgbọ́ kankan nínú wọn. sími ara gíra bíbélì wípé òun ló bú dáfídì ní èébú tó burú jù dáfídì ò dẹ̀ sọ̀rọ̀ ẹ mọ tó ṣe fún mm. nígbà tó di inú ìwé àwọn ọba kìnínní orí kìnínní mm. ó pe solomoni solomoni wá ó ní sími mm. ara gíra ó ló bú mi ní èébú tó burú jù ó ní ewu orí rẹ̀ kò gbọdọ̀ lọ sí ipò kú gbàgbé Hmm. àwọn èèyàn dẹ̀ ti máa ń ròyìn máa yẹn wípé hmm. kò sẹ́ni tí ó lè bú hmm. wípé ah, tí símẹ́yà ara gẹ́rà bá bú ẹ tó wá rí tó bá pèèyàn pé ẹ ò rí ìwà owó ẹ burú ju ti símẹ́yà ara gẹ́rà lọ ìyẹn ẹni ẹ ni mọ̀ wípé ó ń bú ṣégè kó lọ bẹ́ sókun kó lọ bẹ́ sókun ó ń bú ṣégè <laughs> síyàn. orí inú ló ba yege á sì jẹ́ ó bà tìta jẹ́ orí inú ṣe é tá a bá sọ pé orí inú a lè pè é lórúkọ orúkọ a lè pè é ní different orúkọ Hmm. orí inú tiẹ̀ lójú kòkòrò tí kò borí ẹ̀ bíbélì sọ wípé ẹ jẹ́ kàkà ẹ jẹ́ kàkà láti ẹsẹ̀ láti ẹsẹ̀ kínní náà. àwọn ọba àwọn ọba kejì àwọn ọba kejì orí karùnún orí karùnún bẹ́ẹ̀ ni. ǹjẹ́ námánì ará olórí ogun síríà jẹ́ ènìyàn ńlá níwájú olúwa àti ọlọ́lá hmm. nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ṣẹ́gun fún síríà òun sì jẹ́ alágbára akọni ọkùnrin ṣùgbọ́n adẹ́tẹ̀ ni adẹ́tẹ̀ ni àwọn ará síríà sì ti jáde lọ ní ẹgbẹgbẹ́ wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti Ísírẹ́lì wá òun sì dúró níwájú obìnrin námánì ó sì wí fún ìyá rẹ̀ pé hmm. olúwa mi hmm. ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria hmm. nítòótọ́ òun mm. ìbá wòsàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Mm-hmm. ẹ lọ sí ẹsẹ̀ kẹsàn-án torí àkókò wa. ẹsẹ̀ kẹsàn-án wípé mm, mm. bẹ́ẹ̀ ni námánì dé pẹ̀lú ẹṣin rẹ̀ àti pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ ó sì dúró ní ẹnu ọ̀nà ilé Èlíṣà Èlíṣà sì rán ìránṣẹ́ kan sí wípé lọ kí o sì wẹ̀ ní Jọ́dánì nígbà méje ẹran ara rẹ yóò sì tún bọ̀ sípò ìwọ sì mọ́ ṣùgbọ́n námánì bínú ó sì padà ó sì wí pé kíyèsí mo rò nínú mi pé dájúdájú òun ò jáde tọ̀ mí wá yóò sì dúró yóò sì ké pe orúkọ olúwa ọlọ́run rẹ̀ yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ ọ̀hún. ṣé tí a bá wù bẹ́ẹ̀ sà orí inú námánì fẹ́ ba tiẹ̀ jẹ́ ìbínú ìbínú ni pé ah, èmi orodo orodo orodo ah, mi ló dá. ó dẹ̀ pé ká fi gbéraga sí o. <laughs> ìgbéraga imagine ah, <laughs> irú pásítọ̀ owó ẹ̀yẹ máa ṣe wá sọ fún mi pé kí n lọ wẹ̀ aládùn gbogbo ó ṣe wájú odò tó wà lákẹsàn fẹ eh. odò odò kanáà odò kanáà kẹsàn ah, oníkìlọwẹ ní beach oní lọ sí eh, beach lọwẹ. Ah, odò kanáà kẹsàn odò ẹrọ fún ẹ ah, <laughs> tẹsíwájú. ìbámu àti no dadi mo respect ìbámu àṣẹ yìí no no no ṣé wọ́n náà wá rán wa dadi òtún imagine n tá lómi ṣe nìyẹn o. dadi òtún jáde sí mi. tún wá lè worst part ni pé ah jésù orí inú tó fẹ́ bàjẹ́ jẹ́ ẹ̀mí mímọ́ orí inú tó fẹ́ bàjẹ́ jẹ́ àmì jésù owó ìtúsílẹ̀ ó yá kó tú ọ sílẹ̀ àmì ah, yorùbá ní pé orí inú mi kó má bà tòde mi jẹ́ orí ah, inú námánì ìgbéraga àti agídí gbọ́ ọ̀rọ̀ dídà ṣẹ́tẹ̀lé ah, ẹ̀mí mímọ́ ó yá kó wọnú rẹ̀ náà àmì jésù ẹ̀mí mímọ́ ó yá kó wọnú rẹ̀ náà àmì ẹ̀mí mímọ́ la nílò kórìí inú kó má bà tòde jẹ́ dáàdi wa ń gbé fún wọn wọn lọ ń gbé fún pm bá mi sọ̀rọ̀ kí ló máa take dáàdi jáde tó ẹ pa mọ ẹ tá a mọ gbígbà tán bẹ̀rẹ̀ eh, iṣẹ́ ìránṣẹ́. ìbínú kílásì náà ti bẹ̀rẹ̀ ní sukuu adéọlá. adéọlá eh, ìgbà tó yẹ kán dẹ̀ wá tó wá lọ ra lẹ̀ sí eh, ìlàdó ah, ah. <laughs> ìgbéraga ìpásítọ̀ ah, yẹn máa ń gbéraga. orí inú tó fẹ́ ba tiẹ̀ jẹ́ orí inú tó fẹ́ ba tèmi jẹ́ ẹ̀mí mímọ́ àmì jésù. àwọn yẹn iye wọn ò sí ni o lórúkọ yín iyẹ̀ kò sí. àmín iye oh, kò ṣí ẹni tí iye ò bá ṣí orí náà máa bá ti tẹ̀ jẹ́ta. bẹ́ẹ̀ni a máa kọlu alágbára a máa kọlu alágbára. Ah, a pásọ mi wòlíì kan ló gbàdúrà kan lórí òkè ó lé àdúrà yẹn rú bá mi ó ní olúwa jẹ́ kí ọ̀tá mi ṣubú sọ́wọ́ alágbára. Ah. Ah, wọ́n á wò pé irú àdúrà wo lélẹ̀ ó ní ẹ má jẹ́ kí n tàn yín ó ní ọ̀tá ẹ náà ní ẹni tó ní agbára jùlọ. bẹ́ẹ̀ni ó ní ó kàn máa lọ kọlù ó máa ṣàṣìṣe oògùn tó ń lò lórí ẹ tó rò pé òun ti ní agbára yẹn á lọ sí lò wọn wá ní à ta ló ta wọn lọ́fà wọn mọ̀ pọ̀ ọmọ èmi àjíǹkìjàgà ló ta lọ́fà ni à á dà padà á wá rán lọ Hmm. ọfà yẹn rán ló máa máa rán kò ní rányàn tiẹ̀ mọ́ olúwa ah. ọ̀tá mi kò ṣubú sọ wà lágbára orí inú ẹ kò ní bàtúndì jẹ́ àmì jésù ah. ọwọ́ òdì tó ń gbénú ẹ tó ń kó ṣiṣẹ́ sí olóore tó mú kó kọsẹ̀ lára lágbára ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun wòlíì ni wọ́n ti kọsẹ̀ lára wòlíì wọ́n ti kọsẹ̀ lára wòlíì kọsẹ̀ lára ẹ̀ṣẹ̀ ọlọ́run mo gbàdúrà àánú tó nílò ọ̀run kó yọ̀ǹda fún báyìí. àmín jésù àmín hmm. à ń sọ̀rọ̀ oní sì bínú ó sì padà lọ ó sì wí pé mo rò nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá yóò sì dúró yóò sì ké pé orúkọ olú ọlọ́run rẹ̀ kọkàndínlógún torí àkókò wa kọkàndínlógún mm. nineteen twenty one twenty one mm. kọkàndínlógún mm. bẹ́ẹ̀ ni gíásì lépa námánì nígbà tí námánì rí ti ń sáré bọ̀ lẹ́yìn òun eh. ó sọ̀kalẹ̀ kúrò nínú kẹ̀kẹ́ láti pàdé rẹ̀ ó sì wí pé àlàáfíà kọ́ eh, eh. òun sì wí pé àlàáfíà ni olúwa mi rán mi hmm. wípé kíyèsí hmm. nísinsìnyí ni ọ̀dọ́mọdékùnrin méjì. ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ kẹrìndínlógún torí àkókò wa. kẹrìnlélógún nígbà tó sì dé inú. ìkẹyìndínlọ́gbọ̀n kẹrìndínlọ́gbọ̀n. kẹrìndínlọ́gbọ̀n twenty six. Hmm. òun sì wí fún un pé. ó wí fún un ọkàn mi kò á bá ọ lọ. nígbà tí gíásì ti tẹ̀lé tó ti gba ohun tí elisha ò gbà lọ́wọ́ námánì gíásì padà wá bá eh, elisha wọ́n parọ́ yẹn ni ọkọ mi kò wá bá ọ lọ bí. nígbà tí ọkùnrin náà fi yí padà kúrò nínú kẹ̀kẹ́ rẹ̀ láti pàdé rẹ̀ èyí á ṣe àkókò láti gba fàdákà àti láti gba aṣọ àti láti gba ọgbà ólífì àti ọgbà àjàrà àti àgùntàn àti màálù àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin nítorí náà ẹ̀tẹ̀ námánì yóò lẹ̀ mọ́ àti irú ọmọ rẹ títí láéláé. ẹ wo ẹ wo ẹ wo wàhálà tí tí tí ọwọ́ inú kó bá ìran ẹ̀ ah. àtọmọ tó bí gbọ́ àṣìṣe bàbá àṣìṣe bàbá mi tó ti lọ tó ń jìyà ẹ tó ti lọ tí mò ń jẹyà rẹ àánú Ọlọ́run kó tú ọ sílẹ̀ nílẹ̀ àmì Jésù ikú Jésù àgbélébùyá kó tú ọ sílẹ̀ nílẹ̀ àmì Jésù ẹ̀mí mọ́ kó tú ọ sílẹ̀ àmì Jésù kò di àṣẹgun. ẹ bá mi fún wọn ní àdúrà méje eléyìí tí a nílò láti bọ́ àti láti rí ògo wa gbà àdúrà àkọ́kọ́ tí àwọn èèyàn ó máa gbà ó yá dádì. gbọ́ tẹ́wọ́ síwájú hmm. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹ̀mí mímọ́ ọwọ́ tó ní kó jáde kó parí ẹ̀ sí mọ́túárì ọwọ́ tó ní kí n jáde kí n parí rẹ̀ sí ibojì ọwọ́ àṣìṣe ni ó yá kó gbiná sọnù. àmì jésù ọwọ́ tó ní kó jáde kó dalabo ara ọwọ́ náà ó yá kó kó gbiná sọdún báyìí. àmì jésù. àdúrà kejì rèé olúwa ibo ni wọ́n ti ń retí pé kó sunkún lórí ẹ̀. ibo náà ti ń retí òkú mi. lórúkọ jésù ẹ̀ẹ́mẹ́mẹ́má ó yá kó jà fún ọ níbẹ̀. àmì jésù. agbára ọlọ́run alààyè ó yá kó jà fún ọ níbẹ̀. àmì jésù. agbára ìdìbò ó yá kó jà fún ọ níbẹ̀. àmì jésù. ẹ gbọ́ ta ló ti ta ló ti pètò pòrò àti rí òpin ayé ẹ lọ́dún yìí. ta lẹni tó ń pètè pòrò àti rí òpin ayé mi lọ́dún yìí ẹ̀yin áńgẹ́lì ẹ̀yin áńgẹ́lì ẹ̀jẹ̀ ọlọ́run ẹ wá sáyé oya ẹ̀fẹ̀ jẹ wọn sọ́wọ́ ah, lórúkọ oya ẹ̀fẹ̀ jẹ wọn sọ́wọ́ àdúrà kẹta rèé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Oh, orí inú ẹ lórúkọ Jésù kò ní bàtò díẹ̀ jẹ́ àmì Jésù gbọ́ nípa àṣẹ ìpè nípa ti májẹ̀mú ogun alájọbí tó ní pé ó torí pé òun fẹ́ fà ọ́ lórúkọ jésù ọ̀run dáná sun ọ́ àmì jésù àtúwàkẹ́yìn rèé ta ló ń gbàwẹ̀ ta ló ń gbàwẹ̀ ta ló ń gbàwẹ̀ ta ló ń gbàdúrà ta ló ń ṣèṣòru láti rí òpin ẹ̀ gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ta ló ń gbàwẹ̀ tó ń ṣèṣòru torí pé ìran ò ní ṣẹ́ lára lórúkọ jésù nínú àwẹ̀ náà ó yá kó gbẹ̀kú báyìí àmì jésù ó yá kó gbẹ̀kú ire tó ti ń retí ìmúṣẹ ìran tó ti ń retí lórúkọ jésù yakobẹ ṣiṣẹ ire kó ṣẹmọ lára ìran kó ṣẹmọ lára ìran kó ṣẹmọ lára agbákẹfà rèé ta ló mọ́nítọ̀ ìran ayé ẹ ta ló mọ́nítọ̀ ìran ayé ẹ lórúkọ jésù ìdájọ́ ọlọ́run tí ò ní àánú bóyá kó sọ̀rọ̀ wọn lórí àdúrà kejì rèé ọwọ́ àṣepé wọnú ṣẹ̀dá ẹ̀ ohun tó dáwọ́lé ṣàṣepé mẹ́rin tẹ́wọ́ ohun tó dáwọ́lé ṣàṣepé mẹ́rin agbára ṣepé ẹ̀mí àṣepé kó balẹ̀ ọ bẹ́ẹ̀ ni wà wí jésù kristi olúwa wa. àmín àmín lórúkọ jésù ẹ wo dádì àkókò ti lọ fún àǹfààní àwọn ènìyàn tí wọ́n fẹ́ pè yín báwo ni wọ́n ṣe lè rí yín pè ní kánkán ó yá ẹ fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àwọn ah, ọjọ́ mùsùlùmí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero. zero eight zero. three two. three two. three five. three five. four six. four six. zero two. zero two. lẹ́ẹ̀kan sí zero eight zero. three two. three five. four six. zero two. God bless you. ẹ ṣe sá lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ mú mọ́wòrán yẹn ni a fi ń kí àwọn bàbá wa wí pé wọ́n ṣe é wọ́n kú ìdìde ẹ pè wọ́n fún àdúrà àti fún ìtọ́ni tẹ́ bá dé àwọn nǹkan tó ń ròyìn lójú ẹ pè wọ́n ọlọ́run yóò sì lò wọ́n fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè wọ́n tí wọ́n sì ti jẹ́rìí lórúkọ jésù tìyín pẹ̀lú kò ní di àṣetì ẹ jẹ́ kí ṣògo rẹ ní kéjì wa máa lọ sí ilé bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ kí wọ́n máa lọ sípínlẹ̀ ọ̀ṣun kí n máa lọ sóde ẹ̀dùn àbọ̀n lórúkọ àwọn tí àjọ pawọ́pọ̀ tí àjọ ṣe ètò tòní tó dùn tí gbọ̀ngbọ̀n kan sí inú ilé kún ẹni tó jẹ́ ayàwòrán mi láàárọ̀ yìí náà ni ọ̀gbẹ́ni Joshua Owóẹ̀yẹ nígbàtí Emmanuel Aríyìbí jẹ́ ẹni tó ń bá mi kì sínú ara wọn Francis Oni ọlọ́wọ́ ègé tí ó jẹ́ agbóhùn sílẹ̀ fún tààrọ̀ yìí pẹ̀lú olùrànlọ́wọ́ rẹ̀ Samuel Ayédè ṣogúnrẹ́ ni kéje ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́yìn bá wá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ pè mí fún ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight four four four eight one tí tó fi máa dìgbà míì táwọn máa fi rí àti àánú pàdé lórí ètò yìí ètò wa Ògo Ìgbàlà ilé òní lẹ́yìn o ọ̀nà òní náà yín ó dàbọ̀.